ọ̀rọ̀ nípa anabi wa ibrahim ni aleyhi salatu salam anabi ibrahim gẹ́gẹ́ bí role model gẹ́gẹ́ bí bàbá àgbàgbọ́ fún àwa mùsùlùmí àti gbogbo àwọn ẹlẹ́sìn tí ó kù yàtọ̀ sí islam gẹ́gẹ́ bí ẹlẹ́sìn kristẹni tó dájú pé anabi ibrahim yìí òun náà ni à ń pè ní abraham níbẹ̀ lọ́dọ̀ àwa mùsùlùmí à ń pè ní ibrahim anabi kan ni tó yẹ pé òun ni ọlọ́run ṣe ní orílẹ̀-èdè tó bí gbogbo àwọn gbogbo tó bí àwọn ẹlẹ́sìn méjèèjì lónìí ìyẹn ló fà á tó yẹ pé níjọ nígbà tá a sọ̀rọ̀ nípa ẹ̀ a sọ̀rọ̀ débi wípé bọ́lọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ inú alukur'an àwọn afa àlágbé wa ń jọ náà lẹ́nìí wọ́n wá lọ gbé àwọn afa mi wá tọ́já sí pé àwọn rí nú wọ́n ròde wọ́n rí wájú wọ́n rẹ́yìn wọ́n rí ta wọ́n rí tòsí ibẹ̀ àwọn náà ni bàbá wa alhaji wa mashihud oyewole tí gbogbo ayé mọ̀ sí former pastor matthew oyewole baba salamu alaykum wa rahmatulah barakatu. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. ọlọ́run sàjẹ́ kí a rí yín pé bàbá ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run iṣẹ́ ọlọ́run tẹ gbé dání ọlọ́run ní joshua òsìní rẹ̀ wá ọlọ́run kun àlérí nbẹ la ilaha illallah. ní ọ̀sẹ̀ tí ó lọ lọ́hùn-ún àti yanjú ọ̀rọ̀ yẹn díẹ̀ nípa ọ̀rọ̀ nàbí ibrahim aleyhi salatu salam kọ́dà abúrò ẹ̀ débi ọ̀rọ̀ líya tá a ṣe tán yìí tó yà sí pé ọmọ tó fẹ́ panjọ́ náà òun ni ismail gẹ́gẹ́ bí kòrán ti júwe fún wa adẹ̀rà kọ́lẹ̀ rẹ̀ náà bẹ́ẹ̀ nínú bíbélì náà but bíbélì pè ní padà pé isaac ni bíbélì pè so mú kínní yẹn afẹ́kẹ́ yanjú ẹ̀ ní èní adẹ̀mọ̀ká ní ibrahim gẹ́gẹ́ bí a ti mọ̀ pé òun lápẹẹrẹ ìgbàgbọ́ fún gbogbo àwọn ẹlẹ́sìn kí ni àpẹẹrẹ tá ní ibrahim fi lélẹ̀ tọ́lọ́hún retí lọ́dọ̀ wa pé ká kọ́ ṣe lára abraham so látara báyìí afẹ́kọ́jẹ́ pé gbogbo kínní wọ̀nyí ká yanjú ẹ̀ ní èní kọ́lọ́ndà kó mọ́sàbà fún kó fún wa ṣe. Allah bí o ti rí nìyẹn bá haúdù bíi láì mìíràn ṣe tá ní rajim bisimilahi rahman rahim adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulilayi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó dá wa sí tí ò já bẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a wà a tó wà láàyè tí ọlọ́run ní a wà ìyẹn nìkan kọ́ ó tó dá a léèyàn ìyẹn nìkan kọ́ ó tó sì á mùsùlùmí ìyẹn nìkan mọ̀ kọ́ ó tó wá jọdún ojú orí ọdún tó kọjá yìí àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run náà àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run náà atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó jẹ́ pé ń gbò dáyé ayé rojú àríyá ààyè òkòkò paradò dì mọ́lẹ̀ atọrọ ìkẹ́ fún atọrọ ìgẹ̀ fún àtòun àtàràwọn aráalé rẹ̀ àtàwọn sàábì rẹ̀ ọlọ́run ìkẹ́ rẹ̀ àánú rẹ̀ má jẹ́ ó láyé àti gbogbo mùsùlùmí àgbáyé pátápátá atọrọ ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run ọba tó ní ìkẹ́ àtàánú lọ́dọ̀ kó mọ́ ṣàfikún ẹnì kọ̀ọ̀kan wa kó mọ́ jẹ́ àmọ̀ nira iléeṣẹ́ orísun ọlọ́run ò dákun má jẹ́ ó dàrú má jẹ́ ó parẹ́ torí ń gbé ẹ̀sìn lárugẹ ọlọ́run bá wa gbé òun náà sókè ọlá títóbi ọlọ́run ọlá ìyàlú kúránì tọ́ wọ́n ní bàbá débi iṣẹ́ là á ṣe ni hmm. ọ̀rọ̀ nípa anabi ibrahim alayhi wasalam tá à ń pè ní abraham nínú bíbélì ẹ jẹ́ n kọ́kọ́ ṣe àtúnṣe kan. Hmm. Abraham ṣàdédé máa jẹ́ abraham hmm. kò ṣàdédé máa jẹ́ bẹ́ẹ̀ ó kọ̀ọ̀kan ló ń jẹ́ kó tó di abraham nǹkan kan ló ṣe débẹ̀ kó tó di pé ó ń jẹ́ abraham kọ́lọ̀ ò tó wáá fi àṣẹ àti májẹ̀mú fún abraham ló ń jẹ́ hmm. abraham yẹn odidi ẹ̀kọ́ kan ni àákanlẹ̀ ọkọ́lọ́mbà gbà á láàyè àtúnwá bí wàá ṣàlàyé ẹ̀ fáwọn tó ń jẹ́jẹ́kújẹ okọ̀ tí ò nítumọ̀ ọlọ́run wa wò sàkún àrígbọ́n ah, eléyìí báyìí ah, ah, ẹni mi ni òjíṣẹ́ mi ni olóòótọ́ ni onínú kan ni tọba ní ó yá ó yánu tọba ní kó dúró dúró tọba ní ó jókòó kó jókòó ó wá ní látòní lọ inú ìwé Genesis orí kẹtàdínlógún látẹsẹ̀ kẹjọ ìkarùn àti kẹfà ó ní a ò ní pe orúkọ rẹ ní Abraham mọ́ láti sísìn lọ Abraham làwọn máa pè é èyí tí ṣètumọ̀ pé bàbá orílẹ̀-èdè púpọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ṣáájú bàbá orílẹ̀-èdè púpọ̀ ó ní ìtumọ̀ Abraham Abraham ìwọ tó ń bá ń pe tó sọmọ rẹ ní Ibrahim ẹ jẹ́ n ṣàtúnṣe tẹ́ ń pè ní Ibro Ibro Abraham ló ń pè ó dẹ̀ nítumọ̀ ó kàn sí mọ́ romọ́ o Abraham lọ́lọ́run sọ́dà torí Abraham yẹn ń so kọ́ dáadáa àtúwádúwá ṣàlàyé ẹ̀ tọ́lọ́run bá dẹ̀ mí sí. Si a ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àti gbogbo àwọn ó kọ ó kọ ó kọ bẹ́ẹ̀ ó kọ bẹ́ẹ̀ tí ò tiẹ̀ yẹ kí kìrìsìtẹ́nì ó sọ mẹ̀tẹ́ndẹ̀ ń sọ torí àìmọ̀ kan tó wà nù bíbélì ṣùgbọ́n tí ẹ ti tí ẹ ti tí ẹ ti yí padà tàbí ṣe bákan míì tàbí ẹ ti fowókọ míì pààrọ̀ tọ́lọ̀ fún rẹ̀ ṣe nítorí àìmọ̀ kan. náà Abrahamu yìí ọlọ́run ní mo wo sàkún ẹ ní ìwé Genesis chapter seventeen thirty five and six méjì péré ní ìmọ̀ ó ní mo rí ọ pé ọ̀dúró déédéé wọn àbọ̀ dámájẹ̀mú wọn kí n tó bọ́ dámájẹ̀mú wọn pààrọ̀ orúkọ ẹ̀ ò ní já abraham mọ́ abraham lọ́ọ́ máa jẹ́ bàbá orílẹ̀-èdè púpọ̀ mm-hmm. kí ló tó sọ pé yóò já bàbá orílẹ̀-èdè púpọ̀ òun náà ni pé ó ní ìfaradà àti ìfọkànsìn tó pọ̀ jù à ó mà ní ìfaradà o ẹ mọ̀ wà pẹ́ẹ́rẹ́ kan ọdún iléyà kó la kọjá yìí àpẹẹrẹ ìgbàgbọ́ tiẹ̀ ló ń ran àwa mùsùlùmí lónìí tá à ń fi ṣe nígbà tọ́lọ́run ó sọ nínú ìwé Genesis chapter twenty two ó ní mú ọmọ rẹ̀ kan ṣoṣo ni which means pé wọn ò tí ì bí Isaac ọmọ rẹ̀ kan ṣoṣo tó ní náà ni ọmọ rẹ̀ ọkùnrin kan ṣoṣo tó ní mú kó lọ fi ṣe ìrúbọ fún mi lórí òkè tí ń fi hàn kódà kò dákọ ọbẹ fún ó fẹ́ wo ìgbàgbọ́ ó fẹ́ dán gbàgbọ́ ẹ̀ wò ó fẹ́ dán ìfarajìn rẹ̀ àti ìfọkàntán rẹ̀ ó fẹ́ fi dán wò ọlọ́run ní láti dánwò ni ẹni tí ó bá ga yóò rí dánwò ìmọ̀ ń dùn mí fọ́pọ̀lọpọ̀ kò ní tí ì rí nǹkan tí ó máa sá kiri ó sì lóun fẹ́ promotion lọ́dọ̀ ọlọ́run ẹni tá àdánwò lè rí gbéga ẹ mọ̀ àwọn ọmọ tí ń lọ iléèwé kẹwàá ni wọ́n mọ̀ dánwò ọlọ́run mọ̀jọ ọmọ mi ó rí ṣèdánwò ọlọ́run mọ̀jọ ó rí dánwò kò ní kó ń kíláàsì nù ọlọ́run dá abrahamu ó ó páàsì ọlọ́run ni mú ọmọ rẹ̀ kan ṣoṣo ni lélẹ́yìí tó túmọ̀ sí pé tó bá ní òkè ọwọ́ àdúrà hmm, bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ọmọ kan ṣoṣo ló bí which means pé kò sí kan wájú kò sí kan lẹ́yìn bíbélì sọ in the book of Genesis chapter twenty two ó ní Abrahamu èmi nìyí lẹ́yìn ìgbà tọ́lọ́n ti ní kó yí tọ́lọ́n ti yí okùn ẹ̀ padà tó wá pé àpèjá Abrahamu bàbá orílẹ̀-èdè púpọ̀ ó lé mi nìyí mú ọmọ rẹ̀ kan ṣoṣo ní lọ́ọ́ fi rúbọ fún mi which means pé kò sí kan wájú kò sí kan lẹ́yìn lórí òkè tèmi ó fi hàn ọ́ ó sì dìde kódà ọlọ́run rò pé bóyá tóun bá sọ pé ibi báyìí ẹ tó bá dáàrin kan yóò padà bíbélì ní ọjọ́ mẹ́ta ló fi rìn ọjọ́ mẹ́ta ló fi rìn kó tó dé orí òkè Móríà níbi tí ó ti lọ́ọ́ fi ọmọ náà rúbọ gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run ṣùgbọ́n ìyanu ṣẹlẹ̀ nígbà tó débẹ̀ àpẹẹrẹ ìgbàgbọ́ pọ́nbélé ni ànábì Ibrahim aleyhisalatu wasalam pè ní Abraham torí wípé kì í kọ̀rọ̀ sọ́lọ́n lẹ́nu tọ́lọ́n bá ní báyìí yóò ṣe náà ni dìde yóò dìde ni jókòó yóò jókòó ni máa lọ yóò máa lọ ni kódà tó bá ní òkè bí tó dé òya máa fò yóò máa fò ni òun ò ní nǹkan kan ṣe ju pé ó gbẹ́kẹ̀ lọ́lọ́run tọkàntọkàn ó dẹ̀ ń tẹ̀lé àṣẹ Ọlọ́run ọjọ́ mẹ́ta tó fi rìn yẹn hmm, Allah ẹ̀kọ́ kan tó ní ìdí ní ọjọ́ mẹ́ta ló fi rìn ẹ̀rí pé tá a bá tá a bá gàràfà tá a bá dé Mínà hmm. tá a bá padà dé Mínà ọjọ́ mẹ́ta la fi sọ. bàbá <laughs> nígbà tó wá débẹ̀ ní hmm. ọjọ́ kẹta ọlọ́sẹ̀ wàá sọ fún pé orí òkè ni mo wí o ó ah. bá dúró sí i ọmọ ń béèrè lọ́wọ́ ẹ̀ bàbá mi àǹtí ń ṣe kínní ìtìpẹ́ tèmi náà ń rú gí ń rú wa rẹ̀yìn á sì wá bí tí mo bá débì yìí àmúná àṣewá àṣẹyìn ẹran là ń fi ṣe ẹran táwọn fi ṣe kíní ọ̀hún ó ní Jehovah jire hmm. ibẹ̀ ni orúkọ yẹn ti kọ́kọ́ jáde táwọn èèyàn mọ̀túmọ̀ tí wọ́n kàn ń ṣe wọ̀ Jehovah jire tí nǹkan bá há gágá tó bá ní Jehovah jire yẹn pé olúwa pèsè ní bẹ́ẹ̀ hmm. ìyanu olóò ṣẹlẹ̀ Jehovah jire tó wí yẹn ó ti gbé ọ̀bẹ lé ọmọ rẹ̀ lọ́rùn ó ti ń yún ọ̀bẹ òṣìṣẹ́ àṣẹ ọlọ́run ni ikú tí pani gan àṣẹ ọlọ́run ni oorun tí ń kùn wá àṣẹ ọlọ́run ni àjíṣayé gan àṣẹ ọlọ́run ni ọlọ́run ti pàṣẹ fún ọ̀bẹ ọ̀gbọ́dọ̀ yún à ń dán wò ni lòun náà bá gbélé bóyá yóò gbé ó tún lọ pọ́n ó tún lọ pọ́n ó tún lọ pọ́n ó tún gbélé fún fún irọ́ kò rà tó fi ọ̀bẹ yẹn tó là òkúta ó dẹ̀ fàyà méjì níbi tọ́bẹ̀ yẹn mú dé ó tún mú ó tún rí rán ọlọ́run ní kò sí tó jọ. màláíkà kan wá wá according to the bible ó ní wọ́n sì ọmọ yẹn ní nǹkan kan mọ́ wọ ọwọ́ ọ̀tún rẹ kí lọ rí tó bá rí àgbò gàgàrà hmm. bọ́lọ̀ ti ṣe ìyanu fòwọ́ náà lọ́dún tá a ṣe kọjá ọ̀ kúkú lérò pọ́ rẹ̀ ran pa hmm. wọ̀nà tọ́lọ́ ń gbàṣẹ ọlọ́run ìyanu ní jẹ́ bẹ́ẹ̀ ló bá mú ẹran ah inú ẹ wá dùn ìyún ló faléyà tá a ṣe kọjá yìí. Allah tá à ń ṣe ń ṣe. Allahu Akbar. eléyìí ló wà nínú ìwé Exodus chapter twelve nínú ìwé Exodus nígbà tí mo ṣe anabi Musa aleyhi salatu salam tó wà láyé Ọlọ́run ní tó bá di ọjọ́ kẹwàá oṣù ẹ mú ẹran tí ò lábùkù tí ò gélétí tí ò yarọ tí ò gélẹ́sẹ̀ tí ò ṣewá tí ò sẹ̀ tí ò lábùkù kankan ẹ pa ẹ ha ibi àpẹẹrẹ. ẹ jẹ́ ká kàyé ẹ dákun. Exodus chapter twelve exodus exodus orí kejìlá ah. so torí ibẹ̀ ló ti wá ó ní ní ọjọ́ kẹwàá oṣù ẹ mú ẹ pa ẹran tí ò lábùkù ẹran tí ò lábùkù chapter twelve chapter twelve verse eleven ẹ bẹ̀rẹ̀ láti wà. olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé oṣù yìí ni yóò ṣe àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe èkínní oṣù ọdún fún yín ẹ sọ fún gbogbo ìjọ àwọn ènìyàn Ísírẹ́lì pé eh, eh, eh. ní ọjọ́ kẹwàá ọjọ́ kẹwàá oṣù yìí oṣù ni kí olúkúlùkù wọn kí ó mú ọ̀dọ́ àgùntàn sọ́dọ̀. ẹ mú ọ̀dọ́ àgùntàn sọ́dọ̀. gẹ́gẹ́ bí ilé bàbá wọn. gẹ́gẹ́ bí ilé náà bá ṣe tóbi tábìlì yẹn bá ṣe tóbi tó nígbà náà yes. ọ̀dọ́ àgùntàn kan fún ilé kan fún ìdílé kan. bí àwọn ará ilé náà bá sì kéré ju ìmọ̀ àgùntàn kan lọ mm-hmm kí òun àti aládùúgbò rẹ̀ tí ó súnmọ́ etí ilé rẹ̀ owó àdúrà hmm. tá à ń ṣe lẹ́ni èèyàn méjì mẹ́ta mẹ́rin a lè pawọ́ pọ̀ kápamọ̀lù bẹ́ẹ̀ ló ṣe wà látètè kọ́ ṣe bẹ́ẹ̀ ni ó sì máa rí títí ayé àìnípẹ̀kun mọ̀ hmm. káàzó. kí ó mú kí ó mú gẹ́gẹ́ bí iye àwọn òǹkà náà olúkúlùkù ní ìwọn ìjẹ rẹ̀ ní kí ẹ ìwọn ìjẹ ni kì í ṣe sọ yẹn hmm. so mókè no no no no ẹ gbọ́dọ̀ ha ni. fún ìjẹ rẹ̀ ní kí ẹ sì ro kí ẹ sì ro ọ̀dọ́ àgùntàn náà hmm. àìlábùkù ni kí ọ̀dọ́ àgùntàn yìí kí ó jẹ́. kò gbọ́dọ̀ gélétí kò gbọ́dọ̀ rọ lẹ́sẹ̀ kò gbọ́dọ̀ fọ́ lójú kò hmm. gbọ́dọ̀ àìlábùkù ni ó jẹ́. akọ ọlọ́dún kan ọlọ́dún kan tó bá ti kọ́dún kó o ti wọlé ya. Allah ó ti wọlé ya. ó ah, ah. tà ń sọ rèé kámọ́ tún yá abó mi anábì Ibrahim alayhi salatu wasalam pè ní Abrahamu apẹẹrẹ ìgbàgbọ́ ni n tó fi lélẹ̀ làwa ń tẹ̀lé nínú ìsìláàmù n tó fi lélẹ̀ ipasẹ̀ rẹ̀ làwa ń tọpasẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ làwọn ànábì tó ṣáájú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ gẹ́gẹ́ gbogbo wọn ṣe bẹ́ẹ̀ làwa náà ṣe ń ṣe torí wípé àwòkọ́ṣe dáa tó pin ó parí sára anabi muhammadu sallallahu alaihi wa sallam toríwé bíbélì sọ. baba ọlọ́run mọsa jaari yín pẹ ọlá anabi lọ́dọ̀ ọlọ torí pé bíi tí ẹ ti ẹ tún gbé wa lọ lónìí èmi ò ti ẹ tún tí ì rí bẹ̀ rí bí kì í bá sẹ́yìn tọ́lọ̀ ní ẹrú wájú kẹ tó rẹ because sẹ́yìn pé oṣù ọdún ilé agan fún rẹ tẹ́ bá wọ ọjọ́ tà ń ṣe ọjọ́ kẹsàn ní wọ́n máa gàràfà ọjọ́ kẹwàá oṣù la máa so mo sọ wá bá pàdé nísìnyí wọn ń jẹjọ lójú fún mi ah ọlọmọ sàjà rìn pẹ o àṣẹ gbogbo nǹkan ṣe ní islam pátápátá àṣọ ti wà látètè kó ṣe ó wà lákọọ́lẹ̀ ó wà lákọọ́lẹ̀ ó wà àwọn ànábì practice yẹ wọ́n practice yẹ ó wà lákọọ́lẹ̀ kò sí àrònúṣe kan kò sí kákan wo hàn kákan ṣe tó wà nù islam no no no no no hmm. ìfẹ́ ẹnu òde nù islam ẹni tí ó bá ṣe islam gbọ́n ti jésù wù hmm. tá a fi pe jésù ní mùsùlùmí nìyẹn ó ní ìfẹ́ tìrẹ ní káṣe hmm. ìfẹ́ ẹnu òde nù islam ẹni tí ń ṣe ìfẹ́ ọlọ́run tó sọ gbogbo ara lẹ̀ total submit to the eh, to the uh, to, to the will of Almighty Allah n là ń pè ní Islam ẹni tí bá ti ń ṣe mùsùlùmí ni tí ṣe tinú mi ní í ṣe tinú mi ní í ṣe òdenu Islam tó àpẹẹrẹ ìgbàgbọ́ tí anabi Ibrahim fi kọ́ wa ó ní àwa mùsùlùmí ń tẹ̀lé dọ̀la. Allahu Akbar. tàbá onúwe Galatia orí kẹrin. Hmm, Galatia chapter four. four. verse kílẹ̀ pé galatia orí kẹrin mhm. ẹsẹ̀ kejìlélógún sí ìkọkàndínlọ́gbọ̀n twenty two to twenty five. nítorí a ti kọ pé. a ti kọ pé. abrahamu ní abrahamu ni ọmọkùnrin méjì. abrahamu ní kí ló pé. abrahamu. ó ṣe kí ni. ó ní ọmọkùnrin méjì. ó ní ọmọkùnrin méjì. ọ̀kan la ẹ dúró hmm. kẹ́ tó lọ. ah ó mọ̀ ṣe o gbogbo ẹni tí ń bá ń pe anabi ismail alayhi salatu wasalam tí ń bá ń pe lọ́mọ ẹrú kó lọ tọrọ àforíjì o hmm. kó tó pẹ́ ọmọ abrahamu ni ẹrú kọ́ ọmọ bíbí inú abrahamu ni bíbélì confam pé abrahamu ni ọmọ méjì kódà ayé ni ọgbà wa nígbà tí abrahamu kú in the book of genesis chapter twenty eh, twenty five akọ pé àti isaki àti ọmọ rẹ̀ ismail wá sìnkú rẹ̀ ibi tẹ́ ń ká lọ ẹ máa ká nsọ ó ní akọ kọ pé abrahamu ní ọmọ méjì which means it has been documented ó ti wà lákọọ́lẹ̀ ẹnìkan ò lè yí ọlọ́run dẹ̀ sọ pé nta àti kọ́ àti kọ́ ná ọbẹ̀rì hmm. sọ pé àti kọ́ pé abrahamu sì ní ọmọ méjì ọmọ méjì ọmọkùnrin méjì ọmọkùnrin méjì okay. ọ̀kan láti ọ̀dọ̀ ẹrúbìnrin. ọ̀kan láti ọ̀dọ̀ ẹrúbìnrin wà á jẹ́ ń ń pẹ́ ajára ní ẹrúbìnrin táǹkì à ń pè ní agari inú bíbélì ni wípé ó níbi tó ti wá hmm. ó níbi tó ti wá kì í sara wọn ó níbi tó ti wá ẹ̀kọ́ kan tó nu lọ́tọ̀ it's a complete lecture bí tí agari ti wá ó ní tó ṣẹlẹ̀ ó ní tó ṣẹlẹ̀ wọ́n fi tánràn ni ọmọ ọba ni ọmọ ọba ni agari ẹ mọ̀ nso. àti ọ̀kan láti ọ̀dọ̀ òmìnira obìnrin. ọ̀kan láti ọ̀dọ̀ òmìnira obìnrin ọ̀kan láti ọ̀dọ̀ ẹrúbìnrin yes. ṣùgbọ́n ṣùgbọ́n a bí èyí tí í ṣe ti ẹrúbìnrin nípa ti ara ṣùgbọ́n èyí tí òmìnira obìnrin ni a bí nípa ìlérí. nípa ìlérí yes. Hmm. nǹkan wọ̀nyí jẹ́ àpẹẹrẹ nítorí pé hmm. àwọn obìnrin wọ̀nyí ní májẹ̀mú méjèèjì. very good májẹ̀mú méjèèjì ni wọ́n ìkan májẹ̀mú ìkejì májẹ̀mú kí ló ń wí. Hmm. yes. ọ̀kan láti orí òkè Sinai wá. ọ̀kan láti orí òkè Sinai wá. bí tí a bí ní oko ẹrú. tá lóko ẹrú. tí í ṣe Ágárì. tí í ṣe Ágárì nítorí Ágárì yìí ni nítorí Agárìyé ni òkè Sinai Arabia. ẹ rí i pé ó sọ wípé àwọn obìnrin méjì wọ́n jẹ́ àpẹẹrẹ hmm. ìkan òkè Sinai Arabia yẹn lágárì gẹ́gẹ́ bó ṣe tó dúró fún Jerusalem sísìn yìí hmm. tó dúró fún Jerusalem sísìn kí ló dé tó rí bẹ́ẹ̀ torí Jésù ti sọ in the book of Matthew chapter twenty one láti forty two ó ní Jerusalem Jerusalem ìgbà wo là á dáàbò bò ẹ̀mí ló là dáàbò bò ọ́ bí àgbébọ̀ adìẹ ṣe dáàbò bo ọmọ rẹ̀ lábẹ́ ẹ̀yẹ ṣùgbọ́n ẹ ò jẹ́ ẹ̀yin lẹ pa àwọn ànábì lẹ ṣe wá la ṣẹ̀yìn a ó gba ìjọba ọlọ́run kúrò lọ́wọ́ yín a fi fún orílẹ̀-èdè tí ó máa mú èso rẹ̀ wá. bàbá hmm.